أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعن أنس رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم على امرأة تبكي عند قبر فقال اتق الله واصبري فقالت إليك عني فإنك لم تصب بمصيبتي ولم تعرفي فقيل فقيل لا إنه النبي صلى الله عليه وسلم فأتت باب النبي باب النبي صلى الله عليه وسلم فلم تجد عنده بوابين فقالت لم أعرفك فقال إنما الصبر عند الصدمة الأولى متفق عليه وقلين حديث عقاني إجوكوي توساجو a sì ṣe àwọn àlàyé àti àwọn ẹ̀kọ́ èyí tí ó rọ̀ mọ́ hadithi náà nínú àwọn tí a mẹ́nu bà òun náà ni wípé arábìnrin yìí látara ìṣesí tó wà pé ọmọ rẹ̀ fàyè sílẹ̀ kò mọ̀ tí ó sọ̀rọ̀ aláìlẹ́kọ̀ọ́ sanabi sallallahu alayhi wa sallam. sábà wà wò wá rí i pé anabi òkúrò rẹ̀ bínú sallallahu alayhi wa sallam. àṣàlàyé fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ètò ṣáájú wípé sanabi sallallahu alayhi wa sallam tọ́ba lòun ó máa bàjá òun ó máa fún léṣe obìnrin yẹn tún lè sọ̀rọ̀ míì tó tún burú jù lọ. ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ pàápàá jùlọ fún ẹnikẹ́ni tí ọlọ́run bá da sọ èyí bò láwùjọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa ṣàmójúkúrò ni ó sì máa fi rírí ṣe bí ẹni tí ò rí tààrọ̀ fúnàn láti lè dáàbò bo ìjọmọlúàbí ara rẹ̀ nípa ẹni tí ò kulẹ̀ lọ́mọlúàbí kàkà lára kò ní bìkítà àti dọ̀tí ọmọlúàbí ẹ̀ tó lọ́mọlúàbí lára anabi sallallahu alayhi wa sallam kò fún arábìnrin yìí lẹ́sìn àwọn afọ olùmẹ̀sìn wọn láàárín mú jáde níbẹ̀ wípé gbogbo aláma ìdájọ́ tó ń bẹ fún ẹni tó bá sọ ọ̀rọ̀ àbùkù ọ̀rọ̀ aláìlẹ́kọ̀ọ́ sanabi sallallahu alayhi wa sallam àmàdájọ́ tó wà ń ṣùgbọ́n a ò ìdájọ́ yìí lé obìnrin yẹn lérí nítorí pé kí ni o nǹkan méjì papọ̀ hálù tó wà múdù tó wà lójú oṣù ọ̀rọ̀ yẹn sọ kì í ṣe pé ó fínnúfíndọ̀ sọ ọ̀rọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì gbà tó padà lọ nàbí sallallahu alayhi wa alayhi wa sallam èyí tó sọ ni pé lam a'rif mi ò mà pé wọ́n so thabata al jahal àìmọ̀kan ó fẹsẹ̀ rẹ̀ látọ̀dọ̀ rẹ̀. ẹni tí o bá sí ma ọdúró bụrụ, bilijahal ká fún yàn láwùjá kódà bí yàn bá sí ní mi ò mọ ni màá nàní agbọdọ sàmójú kúrò pé kó ma. ní àpèjúwe ẹnìkan èèyàn ńlá kan ó wà láàyè kan ó sì lè ó mẹ́ni tó ní ó dìde ẹni bẹ́ẹ̀ ni ni. ìwọ náà máa fi bínú ìpè wọn lámì àrè kò mọ ọ lójó wà báyìí tó bá máa ma ó sì máa kó máa ṣe bẹ́ẹ̀ kó máa ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n àtọ́bìnrin yìí tó ṣe ilé ìsá nàbì sallallahu alaihi wasallam gbàtọ́ dọ́dọ̀ ànábì ní lámù àrè èmi ò mọ̀ pé wọ́n là ànábì mi ò mọ̀ èyí tó ń tẹ̀sẹ̀ ń sọ yẹn ànábì ti fi wọ ẹ̀kọ́ bá lò ṣáájú ànábì ọ̀fọ̀lẹ́sìn sallallahu alaihi wa sallam tí nǹkan kan bá ṣẹlẹ̀ hátà fìdín nínú ẹ̀sìn ya bí ẹ bá fa ìmọ̀kan ṣe nǹkan kan ẹni ẹni ọdúró àfọláwùjá rẹ nínú ṣẹ̀ríà àti ìnigbódàjọ lé onítàn lérí àìmọye ntẹ́lómi máa ń ṣe nínú ẹ̀sìn tó ṣe wípé àìmọ̀kan ni ó fi ṣe ṣùgbọ́n àwọn kan tá a máa ń fa àìmọ̀kan ṣe yìí ó kún sọ́nà méjì àwọn kankan bẹ́ẹ̀ tá a bá fi àyìnbá kan ṣe ọlọ́run ó sàmìlì kúrò fún àlèrè àwọn kan méjì bẹ́ẹ̀ tá a bá fa àyìnbá kan ṣe a gbúdọ̀ tún kàn yẹn ṣe masala ẹnìkan kírun sí kò wá rúkú kò rúkú lórí ìrìn èèyàn sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà yẹn wá tó wá kàn tó wá bilé rẹ̀ pé bóò ni o ṣe kírun báyọ̀ náà bẹ́ẹ̀ mi ṣe máa kírun tèmi ni èèyàn wá rí wípé ó wọlé ayé àlà kò mọ èèyàn gbúdọ̀ sọ pé ó ti parí o èyí tí èèyàn bá wọn èèyàn ò ní kó ṣe kí ni o ó tún ìrìn rẹ kí gbogbo èyí tó ti ṣe sẹ́yìn téèyàn mọ màá fún wa ni torí pé jahali ló ń ṣe kọ ṣùgbọ́n èyí tó ṣe lójú èèyàn kí èèyàn kọ̀ rẹ jẹ kó tún kàn yẹn ṣe. tó obìnrin yìí kò mọ irú èèyàn tá a nàbẹ sàlá sàlá jẹ láàfin lè gbé ìdájọ́ lé lórí wípé kèfèrí àwọn tí wọ́n ṣe irú ẹ̀ abdullahi ibn ubay ibn salul ló sọ wípé ma ra'ayna ma ra'ay ma ra'aynahum aktharu an-nas butuna wa ajbana 'inda al pé ah, ànábì àti yìí òjò ni wá a sì fẹ́ràn oúnjẹ bó ṣe sọ̀rọ̀ yẹn ọ̀kan náà àwọn sọ̀rọ̀ tó wà pẹ̀lú pẹ̀lú wọ́n sì lọ sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ tó sọ yìí. gbàṣẹ abiyàn rẹ ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tó sọ gbàṣẹ abdullahi bin ubay bin sàbẹ̀rẹ̀ rẹ ànábì ọbẹ̀ yìí fọlọ́ ń bọ̀rọ̀ pé innama kunna nakhudu wa nal'ab. eré la bá débẹ̀ ó ní ṣé màá ní mi ò màá nábì eré là ń ṣe ó sì fọlọ́ ń bọ̀rọ̀ ànábì bọ́mọ̀ yára ṣe sọ yẹn náà ó ní ó ti fọlọ́n bọ̀rọ̀ pé òun o anábì ti gba ọ̀rọ̀ rẹ̀ náà ti sọ̀n ọlọ́run wàá sọ àyà ọlọ́run wàlà ìsà àìtàhùn lẹ́yà kò lónìí iná kò nànà kódó wọn nàlẹ́ abiláhi wa rasulihi wa ayati kuntum tastahzi'un la ta'tadiru laqad kafartum ba'da imanikum. ntọ́lọ̀ ń fi parí ẹ̀ nípa láta ẹ̀ mọ̀ wá wí dáre kàkà àkọ́rí ka fárúkú bá dà ìmánì èyí tẹ́ ẹ sọ yẹn ti di kèfèrí lẹ́yìn bàtà ti gbọ́ lọ́wọ́ so yẹn túmọ̀ sí pé ọlọ́run mọ̀ pé wọ́n mọ ànábì kì í ṣe pé wọ́n mọ ànábì gbólóhùn tí wọ́n sọ yẹn ọlọ́run ni wọ́n di kèfèrí ànábì ọ̀dọ̀ sọ kóbìnrin yìí ti ṣe kíni o ó di kèfèrí pẹ̀lú bó ṣe gbé ànábì sọ yẹn so wal farqu baynahuma ìyàtọ̀ láàrin àwọn méjèèjì ni pé èyí tóbìnrin yẹn ṣe an jahalin kó mọ̀ ṣùgbọ́n abdullahi ibn ubay ibn salul alima umma ó kàn fa anabi iṣẹ́ àwẹ̀ wa sallallahu alayhi wa sallam lóbi jẹ́ pé eléyìí náà ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ dáwà alibara wa láàyè kan tó yẹ pé àyùmọ̀ kan gbogbo ń bẹ̀ àti màmú màmú tó ń ṣe wútú gbàgà gbogbo sẹ́nìkà tó gbé kan á wà fún ọ ní ọ̀dọ̀ pé wọ́n ò mọ̀ èyí wà farabalẹ̀ láti lè kọ́ kó lè yé wọn bákan náà arábìnrin yìí ó ní lámù àárẹ̀ èmi ò mọ̀ wa hadha yadullu ala tawadu'i rasul sallallahu alayhi wa sallam ìyẹn tún wà pa nàbí jẹ́ olùtẹ̀ríba kéèyàn kó tún wà ní olùmọ̀dínà kó ló wọ̀ mọ̀ nàbí sallallahu alayhi wa sallam kò sí tó fàájú pé bánàbí bá wà láàrin àwọn ẹ̀ lé dàmà àyùmọ̀ tó ló wà àmọ̀ nàbí yẹn sharaf ní fànàbí yóò tó bá yẹ pé àwọn alágbára ayé ni àwọn onípò ayé ni bó o lẹ́sìn lẹ́yìn ẹ̀ mọ́ ṣùgbọ́n fóbìnrin ẹ̀ láti lè sọ pé lọ́mọ àrè mi ò dá ọmọ tó o sì wà á náà lùmọ̀dínà ọlọ́wọ́n ọ̀dà nàbí wọn sòyìn túmọ̀ sí pé ànábì ṣe onítàkàpù kìí ṣe ẹni tí màá ṣèṣe pé wọ́n gbúdọ̀ dá mi wọ́n ròyìn pa nàbí sallallahu alaihi wa sallam la yu'raf bayna ashab ń wòye dáná bíi mọ́ yàtọ̀ tó wà láàrin àwọn sábẹ́ rẹ̀ aṣọ kan náà ló yẹ ọ bákan náà gbogbo jòjò kò ní mọ ìyàtọ̀ láàrin anabi sallallahu alaihi wasallam ìyẹn túmọ̀ tawadu anabi sallallahu alaihi wa alihi wasallam gbàtàràbìnrin yìí délé anabi sallallahu alaihi wasallam falam tajid indahu bawabin anabi ọba àwọn tí wọ́n máa ń bẹ lẹ́nu ọ̀nà kankan ànábì ọ̀bẹ ní àkànbẹ àwọn aṣọ náà kò sí bẹ. àwọn afáàrí mú jáde ń bẹ̀ yẹn wípé ẹni tó bá jẹ́ ẹni táwọn èèyàn máa ń bùkátà sí ní gbogbo ìgbà kò dáa ó sì pé gbogbo ìgbà náà làwọn yóò máa sọ ẹnu ọ̀nà rẹ̀ torí pé àwọn èèyàn máa bùkátà sí ní gbogbo ìgbà kò gbúdọ̀ fi ajá ẹnu ọ̀nà kò gbúdọ̀ lọ sí géètì tó ṣe wípé wọ́n ti dẹ wáyà ń lọ síbẹ̀ àwọn mímọ ní síbẹ̀ wọ́n ti wọ́n ti fìnnà bẹ̀ ọkàlẹ̀ kan wọ́n wí nígbà inú gbé ọdún ìwọ́ tó o ti mọ̀ pé kò tọ́lọ́ fi ọ sí kò sí àwọn ìwé níbo ká tà sọ́dọ̀ rẹ̀ Allahumma illa àyàfi tí bùkátà bá béèrè bóyá fún àlàáfíà rẹ̀ nìyẹn náà àti láti tún lè ráàyè fún àwọn kan míì náà kìí ṣe lámàna kò sí tó kọ èèyàn lè lẹ́hùn yẹn tó wà ní ẹni ìlà àgùntà lè béèrè níbẹ̀ lè béèrè ẹ padà wá mo tí ì ní àǹfààní àti àtẹ̀ǹdì sí yẹn so hájà ni máa béèrè fún yẹn èèyàn fi dá ọlá ọ̀pọ̀lọpọ̀ àwọn tán máa ń lò wọ́n fi ń dọ́là ni ṣùgbọ́n tí ẹni bá jẹ́ onímọ̀ ẹ̀sìn àbá àfa abẹ́nìkan tọ́lọ́ ń kó láṣìírí tí àwọn èèyàn sì máa rí bùkátà wọn bíyá tán bá dọ́dọ̀ rẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò dáa pé gbogbo ni àwọn èèyàn mọ̀ hànà àwọn èèyàn láti dọ́dọ̀ rẹ̀ àfi tí hájà tó bá béèrè fún eléyìí. dégbénu hadithi yìí ń tá a gbọ́ yé nínú ẹ̀ ní pé ànábì ní torí pé wọ́n ní fàlàm tẹ́jú ìdá ọba wà kò kan àwọn ènìyàn ọba wọn bẹ̀ ní ìjọba ànábì ò láwọn tí wọ́n wà lẹ́yìn ọ̀dọ̀ ṣùgbọ́n tó fi ṣe pé wọ́n débẹ̀ wọn ò jẹ́ bá wọn ajẹ́ pé kì í ṣe pàdé fi fi ń sọ̀lá tí hajj bá bẹ̀rẹ̀ fún ní anabi sallallahu alayhi wa sallam ní anabi máa ń lo irú àwọn ọ̀bẹ. lẹ́nu insha allah ta'ala a lọ sí hadith athani wa thalathun hadith ti jìlẹ̀ ní ọgbọ̀n ní abẹ́ báàbù sọ́bọ̀r ojúpọ̀nà ìtẹ ẹ̀mí ẹ̀mí ẹni mọ́lẹ̀ nígbà tí nǹkan tí ọkàn bá kọ̀ bá ṣẹlẹ̀ sí ni àbí kíkó ẹ̀mí ara ẹni níjànú. wọ́n ní wàhání abi hurayrata radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam qala. يقول الله تعالى ما لعبد المؤمن عندي جزاء إذا قبضت صفيه من أهل الدنيا ثم احتسبه إلا الجنة رواه البخاري حديثي لا تدفع أبو هريرة يلوم أكيوبا يونسون andájúdájú òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run sọ wípé hadisi alhadith alqudusi ni oníyàkúlù lọ́wọ́ tààrà ọlọ́run tí ọlá rẹ̀ ga sọ wípé ma li abdil mu'min indi jaza kò ní máa bẹ fún ẹrú mi tó jẹ́ olùgbàgbọ́ nínú èmi ọlọ́run ẹ̀san kan ò ní máa bẹ fún lọ́dọ̀ èmi ọlọ́run ìdá àkọ́bọ́tò sọ̀fìyà nígbà tí mi ọlọ́run tí n bá gbẹ̀mí ààyò rẹ̀ kan yálà ọmọ rẹ̀ ni ọmọ ìyá rẹ̀ ni ẹ̀gbọ́n bàbá rẹ̀ ni bàbá rẹ̀ ni ìyá rẹ̀ ni ìyàwó rẹ̀ ni <clears throat> ọ̀rẹ́ rẹ̀ ni almuhim gbogbo mọ́ yẹ̀sítẹ̀fì ilé ìsà gbogbo ẹnikẹ́ni tíyàn bá sàlẹ́sà tíyàn gbẹ̀mílé tíyàn kàákó púpọ̀ tíyàn bá rẹ̀ pẹ̀lú mi bẹ̀ wí àgbàtí lágbájá ìrònà tíyàn bá rẹ̀ pọ̀ ọlọ́run wa ni tí òun bá wa gba ẹ̀mí irú ẹni báyìí min ahli dunya nínú àwọn èèyàn tí wọ́n jọjọ ń sáyé kò sẹ́sàn kankan tó ń wọ́n sàkúrò ẹni bẹ́ẹ̀ fún màkà sábà tó ní tòun sì gbà fọlọ́ ìtọ́ ọlọ́run ló mú wa kò sí ẹ̀sẹ̀ kankan tí ń bẹ fún nítọ̀ illa al-janna al-janna lọ́wọ́ sàkúrò nítọ̀. wàhálà nínú àwọn oore àti oríire tó ga jù tọ́lọ̀ ń sèfẹ́ tó jẹ́ mùsùlùmí lélẹ̀. bẹ́ẹ̀ bá jẹ́ kèfèrí bí gbogbo ilé ayé rẹ̀ kú tán ọlọ́run ò ní torí ẹ̀sán rẹ̀ sàn. ó dà kó ló ń gbà fọlọ́ ọlọ́run ò ní torí ẹ̀sán rẹ̀ sàn. ṣùgbọ́n tó jẹ́ mùmínì torí pẹ́ni tọ́lọ̀ ń lọ ìbọ́lọ̀ náà lónìí síbẹ̀síbẹ̀ ọlọ́run tó lóun ó fún lẹ́sàn. sùhánà rahmatun min Allah ìkẹ́ni látọ̀dọ̀ ọlọ́run li ibadihi fún àwọn ẹrúsì rẹ̀ tó jẹ́ olùgbàgbọ́ òdodo. hadithi yìí ó ń tọ́ka sí àánú ọlọ́run àti ìkẹ́ rẹ̀ lórí àwọn ẹrúsì rẹ̀ nítorí pé ẹni tó jẹ́ ayò tọ́lọ̀ mú lọ yìí àti wú ayò gan tó ṣiṣẹ́ kù ta ló lè nílé ó tún wá ń sọ pé òun lọ òun ó fún ọ lẹ́sàn-án ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú fún màtàsábà tó nítọ̀ ń gbà fọlọ́ tí ò ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ẹ̀dá mi tí ò sọ pé à ah, wọ́n ti sọ tí ò sọ bọ̀ àti pé ìtọ́kọ́jáde lẹ́nu rẹ̀ náà ni inna lillahi wa inna ilayhi raji'un tó bá lè rí bẹ́ẹ̀ kò sáà nǹkan tó lọ́wọ́ sọ fún illa aljanna nínú hadith yìí hadith kudusi ni ọlọ́run subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé idha qabbadtu Sofiyya ọlọ́run ó ṣàfitì gbígbà ẹ̀mí sọ́dọ̀ ara rẹ̀ nígbà tí mo bá gba ẹ̀mí Sofiyya ẹni tó jẹ́ ààyò rẹ̀ min ahli dunya so lè dé pé wà wípé malakul maut rasulun min rusulillahi ta'ala màláìka ikú màláìka òjíṣẹ́ ló jẹ́ nínú àwọn òjíṣẹ́ tọ́lọ́run ránṣẹ́ gbígba ẹ̀mí gangan ọlọ́run ní ń gbẹ̀mí ní ń pààyàn ṣùgbọ́n rán òjíṣẹ́ rẹ̀ ọlọ́pàá wa sòdí nìyẹn tó fi jẹ́ pé ẹnìkan wá fa ayé lẹ̀ bàbá bẹ̀rẹ̀ sí ní sí pé wá ikú ọ̀dà ikú ọ̀kùnṣẹ́dà orí kìnnìkan lẹ́kọ̀ọ́ èèyàn bínú sọ́lọ̀ torí pé kọ́bùtù rọ ọlọ́run ní gbẹ̀mí ó kàn rán mọ́lákùn mọ́tì ọ̀kan náà àwọn olórin ilẹ̀ yorùbá òríkúrí o wọ́n á bẹ̀rẹ̀ sí ń ròyìn ikú ó ní ikú kíní kan àlùmọ́tò òdúdú rárá kíní kankan jẹun pé tí òdú sàn wà nǹkan àwáwí ipò kíní kan òdúdú rárá gbogbo ara ẹ̀ ló ń dẹ́rù báyìí tó rí rí so olùkọ́ náà kò tẹ̀síbí òye nínú balaga so kò rí bẹ́ẹ̀ tó sáàsì mọ̀ pé yóò sábẹ́yìn lérò mùsùlùmí ò gbọdọ̀ sọ̀rọ̀ burúkú nítorí pé ìkíní yẹn kò dáṣẹ́ tiẹ̀ jẹ́ iṣẹ́ tọ́lọ́run lọ́lọ́ jẹ́ ó kúkú rẹ́ lómi lẹ̀ kọlọ́ọ̀lọ́ ẹni tọ́lọ́run kọlọ́gbẹ̀mí ẹlọ́gbẹ̀mí. so inú hadithi yìí ó fẹsẹ̀ rinlẹ̀ wípé ọlọ́run ní ìdáàkọ̀ bábùtù tèmi ọlọ́run bá gbà ẹ̀ ọlọ́run ní gbà min ahali dunya thumma dasab ó ní tọ̀hún ṣiṣẹ́ al-iktisab ẹni tí wọ́n ń pè ní al-iktisab òun náà ni kéèyàn ó ṣàfitì nǹkan sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala kéèyàn sì gbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló mú nǹkan kan wá yálà èyí tó dáa ni àbí èyí tí ó kù díẹ̀ káàtó agbọ́dọ̀ ṣàfitì rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ìtumọ̀ al-ihtisab kéèyàn dẹ̀ sọ pé inna lillahi wa inna ilayhi raji'un. anabi sallallahu alayhi wa sallam nu hadith kudusi ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ti ṣèlérí àlùjáde kò sẹ́sàn kan tọ́lọ́run ó fi di torí wípé ẹni tó Ọlọ́run náà mọ bí yóò ṣe rí lára ẹ̀ bó ṣe wá wò lára rẹ̀ tó kò sí tó jáde lẹ́nu rẹ̀ ju wípé ọ̀dọ̀ ọlọ́run la ti wá ọ̀dọ̀ ọlọ́run náà ló wọ́ sí padà sí. walillahi ma akhadha wa lahu ma aata ọlọ́run ló ní tó gbà òun ló sì lè tó fún wa náà. wa kullu shay'in indahu bi gbogbo nǹkan ọlọ́run ti fàṣùkò sí látọ̀dọ̀ ààrẹ téèyàn bá lè gbà gbọ́ bẹ́ẹ̀ téèyàn ò sí ọ̀rọ̀ sọ téèyàn ò sí ìwà wò tí ó fò pé kọjá rẹ̀ mọ́lẹ̀ tí ọmọ ya ara ilé kan lọ lójú tí ọmọ gbára rẹ̀ létí tí ò di eyín mọ́ ẹni tó wá fún ní ròhùn torí pé ọ̀fọ̀ ó tún ṣòro ó tún gbà mí wọn ní ká sọ fún yín pé kí ni ibi ògóńgò báyìí ló ti dìlé yín lórí èmi kọ́ mọ́ pa tòbí ọba já ẹnu wọn ò ní rí gbà kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ lóbi jẹ́kẹ́lẹ́ mi abẹ́ tó wọ́n rà dọ́gbọ́n máa sún sẹ́yìn lágbájá táwọn lágbájá fún tàṣà tó bá lè ṣe ìfaradà anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba ni kò sí ẹ̀san kankan tá a fún ẹ̀ nìyẹn illa aljanna aljanna aljanna ti tó fún tí ọba ṣe ṣírúkú ọ̀pọ̀lọpọ̀ ayé lẹ́wọ̀ ti wà fún onítọ̀ eléyìí yóò máa jẹ tẹsílíà fún ẹnikẹ́ni tí ló ń kaba ìbá ṣẹlẹ̀ sí láti lè fi bá sọ̀rọ̀ ó lè wà pé ọlọ́run wa subhanahu wa ta'ala kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí mùsùlùmí àfi kó jẹ́ khayr anabi sallallahu alayhi wa sallam anabi ni ajaban li amril mu'min ọ̀rọ̀ mùmíní ó tó ṣèyàn lé ma tí dáadáa bá ṣẹlẹ̀ sí ṣakar yóò dúpẹ́ fakana khayran lahu yóò sì tìjà sóore mu lọ́dọ̀ ọlọ́run ti sàlékún ẹ̀ fún wa in asọ́bahu dọ̀rọ̀ wa in asọ́batihu dọ̀rọ̀ tí ìnira bá sì ṣẹlẹ̀ sí sọ́ba yóò sì sòrò bàkánà khairan la sòrò yẹn náà ó tún bí dáadáa fún lọ́dọ̀ ọlọ́run nínú sùúrù tó ṣe ó tún bí àlìjẹ́nà àlìjẹ́nà tó yẹ pé kò sí ń tó lè rà bí ìbá ṣe àánú ọlọ́run subhanahu wa ta'ala so kullu lil muslim khair gbogbo ẹ̀ náà ọ̀rọ̀ ni ó jẹ́ fún mùsùlùmí abẹ́lẹ́ wọn bá tí ó bá yín bá ní ọlọ́run kì í ó sàánà wà lẹ́wẹ̀. wa والحديث الثالث والثلاثون في باب الصبر حديث كتاليلوغون ní abẹ́ ìmọ̀ ní sùúrù yìí náà ẹ̀rí pé ìta àkàkọjá yìí ó pè wá síbi kí ni ó síbi sùúrù náà pé nínú tó tóbi nínú mùsíbà ọ̀kànnìkẹ́mi ayò ẹni tá a bá rẹ ká má rí ma ọlọ́run náà pe ikú ní musibatul maut tí yẹn bá lè ṣe tó lè tẹ ẹ̀mí mọ́lẹ̀ nígbà yẹn sùúrù tó tóbi lọ́lọ́run bá sọ̀nà hadith kudusi ìpè kọ́sọ́nà tó ń wọ́sàn fún nítọ̀ ilá àlùjáde ẹ̀jẹ̀ náà ló ń wọ́sàn. وعن عائشة رضي الله عنها أنها سألت رسول الله صلى الله عليه وسلم عن الطاعون فأخبرها أنه كان عذابا يبعثه الله تعالى على من يشاء فجعله الله تعالى رحمة للمؤمنين فليس من عبد يقع في الطاعون فيمكث في بلده صابرا محتسبا يعلم أنه لا يصيبه إلا ما كتب الله له إلا كان له مثل أجر الشهيد رواه البخاري قرأنا هذا سابقا يا عائشة رضي الله عنها ولو باقبا يونس وبير لو تسيولون يلا سلام نقوى بولا نقوى كنو نقوى كنو ọ̀rọ̀ òdodo àwọn mùsùlùmí lọ́wọ́ kò sí ní tẹ́ ẹ fẹ́ gbédé tẹ̀sán wa ò ti ṣe kí ni o tí o ti dá sí i mẹjọ yọ ọlẹnu pé mo pe tọhún lẹbọlá àbóyọ ọlẹnu so tààrún ismu jam orúkọ tó kó nǹkan tó pọ̀ sí ní gbogbo nǹkan tí ó bá ti jẹ́ àìsàn tó ikú tó bá ti bẹ́ẹ̀ lulẹ̀ báyìí ní àwọn èèyàn tó sì lè tètè mẹ́mi lọ náà ń pè ní tọ̀ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn òun lábá ń pè ní so ìbéèrè tí àwa aisha béèrè ó ti kó ebola ó ti gbogbo ti ń jẹ àjàkálẹ̀ àrùn pátá so tá a bá wà sọ pé ìyàwó aisha béèrè nípa ebola bí a sì àṣìṣe kéwútú àbáṣe ntọ́bàmù ní àsìkò tá à ń sọ̀rọ̀ sí tó lè tó tètè yé nàám ọ̀dùn ẹ rí i pé tó máa bèè lọ́wọ́ medical practitioner kan ibi tí ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé Ebola is a disease tó ṣẹlẹ̀ ní nineteen seventy six àbí òun ti mọ̀ sí analysis ẹ̀ fún un nítorí pé kò sí wáàyè fún un kò sí wáàyè fún un anabi sallallahu alayhi wa sallam anabi sọ̀rọ̀ nípa ta'un gbogbo ọ̀nà nítorí ká mọ̀ ń parẹ́ anabi sọ láàrin ọ̀rọ̀ tí ò ju láì méjì lọ gbogbo tẹ fẹ́ mọ̀ pátá wa ma yantiqu ani hawa in huwa illa wahyu odidi péèjì mẹ́ta nù pépà bẹ́ẹ̀ bá tún kà kò lè kún tó nípa ọ̀rọ̀ ìbólà tí pòfẹ́sọ̀ ní kàǹkàǹkà sọ kò lè kún tó ọ̀rọ̀ bíi láì méjì tánà lọ sọ anabi sọ ti anabi sọ solution rẹ ó sọ ní àbáyọ ó sọ bá a ṣe lè prevent nínú láyọn méjì péré sallallahu alayhi wa sallam kò lè má rí bẹ́ẹ̀ torí pé wàá kọ́ni ó ti ya jawami'ul kalimi hmm? wàá kọ́ni ó ti ya jawami'ul kalimi ọlọ́run fún ànábì lẹ́bùn kó sọ̀rọ̀ díẹ̀ báyìí kó wàá kótó tó pọ̀ kó sì nù. ìyàwó Aisha radiyallahu anha kọ́ wọn bá kó bá wọn ní sí wọn sa'alat Rasulullah sallallahu alaihi wasallam wọ́n bèè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run nípa àjàkálẹ̀ àrùn tẹ́bùlà náà jẹ́ kan nínú ẹ̀ fàkbàrà ànábì wà fún nírò wípé anahu kana àdáàbà ìyá ni àdáàbà ìyá kan ni yab'athu Allahu ta'ala ala man yasha tọ́lọ̀ máa fi ṣe ìdíyàjẹ lérí ẹni tó bá wù sọ yẹn túmọ̀ sí pé àwa la fọwọ́ fa ìyá wọn ìpìlẹ̀ rẹ̀ ni kò ní kánájà ìmọ̀ sọ pé ọ ṣẹlẹ̀ ní ẹtì àwọn fáírọ́ọ̀sì ṣe tọ́ka náà pẹ̀lú gbé. asilu masala gangan ni pé ìyá ni ìyá ọlọ́tọ̀dọ̀ ọlọ́run so ojú tá a gbúdọ̀ fi wò ni bí ma kásáfà ti àyè dè náà látara ti àwọn ọmọ ẹ̀yẹ fọwọ́ ara wọn fà. alẹ́ àná ìyẹn ṣá ó lè ṣẹlẹ̀ lérí ẹnikẹ́ni ọlọ́run bá fẹ́ so níbí ẹni ọlọ́run gan lè ó lè kú sínú gbàdí ẹ̀ ọlọ́run kò sọ wá bẹ́ẹ̀ so aláìmọ̀ yẹ sọ torí pé wọ́tẹ́kù fìtìnà wàá tún sí sanilẹ̀dín náà wọ́n lè mú mi kún kàásọ̀ ọlọ́run ni ọbẹ̀rù fìtìnà tó egbé tó bá délẹ̀ kò ní ma lórí àwọn tó dálẹ̀ nìkan so mọ́jọ yẹ ọ̀lẹ́nu tó bá gbogbo afa àkàtọ́ jẹ́ ni ọlọ́run kò sọ wá bẹ́ẹ̀ o wàá náà kánà àdábà yẹ bàtú aláàmà yẹ ṣá kọlọ̀ wọlé àtúbí rẹ̀ kọ́mọ kọ́ ní tiwa o kó dáàbò rẹ̀ buwa o. fàjàlá Allahu ta'ala rahmatan lil mu'minin bó ṣe wá jẹ́ ìyàtọ̀ ọlọ́run ṣe ní kẹ́ẹ́ lil mu'minin fáwọn tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run àwọn onígbàgbọ́ àti onígbàgbọ́ tó bá fara ká sáré rahman nìkan ẹ jẹ́ fún iwájú ọlọ́run torí pé àìsàn kan ò ní ṣe mùsùlùmí àrùkọ jẹ́ kàfàrà ṣùgbọ́n kí ẹ̀bólà kó mu gbogbo ara kèfèrí kó mu léyìn kó mu ní gbogbo kó tó kú kó tó jí padà kó tó mu màdàmà ànáwó káfíẹ́ àdáàb fọ́ọ̀kọ̀ àdáàbẹ̀ ìyà lórí ìyà ló jẹ́ fún solóbi jẹ́ àwọn patrick sókè ní ìyà lórí ìyà ìyà lórí ìyà. ìyá lórí ìyá fàjálàwò lọ́wọ́ tààlà rahmatan lilmu'minin ọlọ́run ṣe ní ìkẹ́ fún àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí i fàlàyésà mi ni abdin ìyàkọ̀ òfin tọ̀ọ̀rún kò wá ní sí ẹnikẹ́ni tó jẹ́ ẹrú ọlọ́run kan tó bá kó sínú àìsàn àjàkálẹ̀ àrùn yìí níbi tó fara kó fàyàm kúkú fi báládì tí ò wá jáde kó nù lù rẹ̀ tó dúró sínú rẹ̀ anabi tuntun sọ̀rọ̀ medical prevention anabi tuntun kò lórí ọ̀rọ̀ ntóbi anabi bọ́ síbi pétọ́ ẹ̀ ń tọ́ba wá fara kó fàyàm kúkú fi báládì kó nítorí má jáde kó nù lù ẹ̀ o torí tó ń bá lè dúró sínú ìlú tó wà torí kó tó bá lọ jáde yóò tún lọ yé kí o yóò lọ kún ẹlòmíì ẹwà anabi sallallahu alayhi wa sallam kátó bí aláya ọgbẹ̀n tí ń sọ̀rọ̀ lórí ẹ̀bọ̀ anabi ti sọ́lé yàtọ̀ eléyìí ti yá wa tẹ́lẹ̀ kò sì ti kílẹ̀ fọyàm kò tó fi báládì tónítọ̀ wá tó nínú ìlú ẹ̀ sọ̀ọ́dúnrún tó wá ṣe sùúrù tó gbà fọlọ́ tó gbà wọ́tọ́ ọlọ́ba kára kó lè jọ pa ọ̀nà nìyí tọ́ bẹ́ẹ̀ bọ́lọ́ ọ̀gá kulẹ̀ pátẹ́lẹ̀ náà nǹkan mìíràn ó padà padà mọ̀tẹ́síbáni tó wá fi ẹ̀mí jìn sọ́dọ̀ ọlọ́run lótọ́ ẹnìkan ò ṣe ń wo ètò ọlọ́run ní òun ọba lọ náà lélẹ̀ yàlám kì í ṣe ẹnìkan tó tún wá mọ̀ nínú ẹ̀mí ẹ̀ anáwó láàyò ṣe ibùhù illa ma kataba tó sì gbà nínú ẹ̀mí eléyìí tó ń ṣe òun yìí o ó ti wà nú àkọọ́lẹ̀ ńtọ́lọ̀ ọ̀pọ̀ yóò lẹ́ẹ̀mí pé kẹfẹ́rí mi tọ́ bá mu èyí ọmọ àlè tó mú ara tanzania ní abẹ́rẹ́ owó ni abẹ́rẹ́ ọmọ kò ń ṣe wọ́n abẹ́ mọ̀ báwo ni pé kẹfẹ́rí mi ó tún kúrò kọ́ńtì rẹ̀ tó wà ní. tẹ́pẹ́ mú mi níní lẹ́ẹ̀fì lè mọ̀ yí pé Islam ti sọ́ọ̀fù pírọ́blẹ́mù ayé tẹ́kẹ́ mùsùlùmí ni tọ́gbà dìísì yé kò ní sọ pé òtún fẹ́ kó lọ sí ìlú gbogbo torí pé yóò ti fojú wo ládàá ti ń bẹ níbi kó mọ̀ fún kiri o yóò ti kó tó ń bá tiẹ̀ padà wá bá àpá yẹn lọ yóò ti wo ládàá ó wà bẹ. tónítọ̀ ń wá yá alámù ó mọ̀ pé annahu la yusibu illa ma kataba Allahu ó mọ̀ pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ sún àfi tọ́lọ̀ ń bá kọ̀ mọ́ bọ́lọ̀ ń bá kádàrá pé nǹkan yìí yóò ṣe òun ó sì gbádùn dáadáa àwọn tó kúkú kọlù àgbọ̀kọ̀ kọlọ̀ pé wọ́n ti gbádùn abẹ́kọ̀ sọlọ́bi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹnu táwọn oníṣègùn elétò ìlera tí wọ́n fi máa ń sọ̀rọ̀ ń gbà mí ẹnu yẹn gan bí aburú ju àìsàn gan lọ ngbẹ nìkan yóò ti dókítà pé nǹkan báyìí máa ṣe pé a ah! kí ẹ ló ṣe yẹn a ah! sórí ha ah! ẹlẹ́tìrì tó ló ṣe ń ẹnu yẹn ó jáde mọ́lẹ̀ ẹ̀yà ló ti jà lóbi jẹ́ bí obìnrin nọ́ọ̀sì tó kọ́kọ́ kú yẹn wọ́n padà tó kàn fáwọn pípísẹ̀ bọ́lá àgbàlọ́pàá ìbẹ̀rù bèbè àì eh, ẹ̀bọ́lá ẹ̀bọ́lá eh, eh, bí a tó bá ba abalẹ̀ níbẹ̀ àwọn parí tuwiti tí ó sì parí torí pé fáírọ́ọ̀sì àdámọ̀ fáírọ́ọ̀sì ó ti ní sáàkù tí ó ṣe nínú ara yóò yóò gbogbo ń tẹ̀rí ẹ lò yóò yóò sáàkù gbogbo tó yẹ kó dé òun tọ́ba tó stage kan yóò padà kú fúnra rẹ̀ náà natural solo jẹ́ pé ẹni tẹ́ kọlù náà bẹ́ẹ̀ akọ ìtọ́jú ẹ̀ bọ́lá ń bá ní ọ̀gá kú yóò lọ àlàáfíà yóò gbàdúrà àmọ́ ẹni tó ti rọ́ọ̀lù tó ṣẹlẹ̀ mí tẹ́ni yóò mú jọ́kàn jẹ tó sì tó tájú oògùn olólò gbà tó ń sún tó sì di ara wọn sí yà ẹlòmíì ẹ̀yẹ náà kò ṣe tọ́ba lọ so anabi sallallahu alayhi wa sallam anabi tó ní tọ́n lọ mọ̀ wípé anahu la yusibu illa ma kataba Allahu la ẹnìkan ọba àmọ́ apá pípẹ́ ẹnu ẹ̀ sọ inni a'lam tó gbà kó mọ̀ wípé la yusibu illa ma kataba Allahu nǹkan kan ò lè sún àfi tọ́lọ̀ bá ti kọ́ mọ́ tọ́lọ̀ bá ti kọ́ pé ẹ̀ ló ń tó wọ́n bà lọ. ti kọ́ wọn yọ̀ọ́kẹ́ gbó mọ́lẹ̀ wọ́n padà wọ́n láàfin bí Islam ṣe fi mùsùlùmí lọ́kàn èyí tó yẹ káwọn ó sọ tó nu àwọn ànábì sọ táwa yìí sallallahu alayhi wa sallam ala bi dhikrillah tatma'innul qulub ẹ̀sìn ní mẹ́jọ kẹrin ó balẹ̀ ẹ̀sìn ló máa ń fi hàn lọ́yìn ọkàn balẹ̀ ọ̀kan náà àwọn alàgbà wa kan wọ́n ti fàyè lọ́wọ́ kó bá àforíjì wọn lọ́wọ́ bá ayọ́ ní sóun bàbá náà ti máa ń sẹ́sìn dáadáa á lọ kí nígbà tó wà lórí ibùsùn àwọn ń ṣàdúrà pé ọlọ́run bá kọ́ bá lọ́rọ̀ rẹ̀ ó ní mm, mm, mm. ó ní kọ́lọ́hún mọ́dààmú o báyìí pé léyìí náà ni ó mú un lọ tí ó jẹ káyọ̀ fún un ọ̀hún dòṣe báyìí àbí kò máa ṣẹ́kù ni ó jẹ oore fún un kọ́lọ́hún jẹ kò wọ́n ṣẹ́kù. ọ̀rẹ́ yàrá ìdálẹ́kọ̀ọ́ wa gbé báàṣì náà sí náà ọjọ́ kejì mọ̀ pé wà bá ń jà láyé Allahumma ghfirlahu warhamhu. ẹ rí ó ń sọ̀rọ̀ confidently torí pé tumaninatul qalb la yaqud illa fil islam nínú islam ló wà. wa amal kufar yakhafuna min al-maut èfèrè dẹ́ bá ní ó kù ha kódà kọ́ wà point of death báyìí. so Islam ó fi mùsùlùmí lọ́kàn bá hàtà tó fi dé point of death báyìí. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة دبا وكواني وسيبي غاتين إلا في الإسلام àfin ló kí ni o nínú ẹ̀sìn islam ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam anabi ní irú ẹni yìí tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí tó sì bá bẹ́ẹ̀ lọ illa kana lahu mithlu ajri shahid tọ́lọ̀ ń wò sàn fún ó sì déédé ẹ̀san tó kúkú ṣahidi ìyẹn tó kúkú ṣahidi àlùjánnà rẹ̀ kí ni o automatic pẹ̀lú àná ọlọ́run bọ́lọ̀ bá fẹ́ bẹ́ẹ̀ o tọ́mátìkì pẹ̀lú tó hàn rawahu al-Bukhari afẹ́wà imam Bukhari ni wọ́n gba hadith yìí wa. tí a bá wo hadith yìí a rí i pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká máa pè é dáńpé ní àtọ̀wò òun náà ní kullu gbogbo àjàkálẹ̀ àrùn pátápátá ní ń pè ní tọ̀ọ̀d yàhìlò bìlárùdì tí máa bẹ́ẹ̀lẹ̀ nínú ìlú kan fàyòsíbò ahlaha wàyàmútò náà sùnmù tó bá ti lè kọlu àwọn yàrá yìí yóò mọ ọ̀ràn ìbájú kan báyìí àwọn yóò sì mọ tààrẹ àwọn ọmọ mùsàlù ìyẹn náà ń pè ní tọ̀ọ̀d ẹ̀rí pé definition yẹn ó ṣiṣẹ́ lórí kílò lórí ẹ̀kọ́ la so n dàbí sọ wípé ìyàwó àyíṣà béèrè lọ́wọ́ ànábì nípa kíni o nípa ẹ̀bọ́là ìyẹn jẹ́ kó ìwà wípé àwọn tó ṣáájú wa ní ds ọlọ́run fún wa ẹ sábà bí oríire fún wa púpọ̀ kò sí nǹkan wọn béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì ò sọ pé èmi èyí ti mẹ́díkù dọ́kítọ́ ànábì ò sọ bẹ́ẹ̀ ànábì fún lẹ́sìn lórí ìbéèrè ìdáhùn sí ìbéèrè tí tó béèrè gbogbo ntẹ́mi wá fẹ́ gbọ́ nípa rẹ̀ pátá la anabi ti sọ láàrin ọ̀rọ̀ méjì àkọ́kọ́ anabi ti ká mọ̀ pé ó rí pé kì í ṣe rọ́ sallallahu alayhi wa sallam abẹ́kọ̀ ẹ̀ẹ́ tó gbé tó bá ń sọ̀rọ̀ ńgbà mí ní medical line nínú àwọn kan tó máa ń count as problems nípa ọ̀rọ̀ health wọ́n ní religious belief wọ́n máa ń count wọ́n máa ń count yẹn religious belief àwọn èèyàn mi ń bẹ tí wọn ò ní jẹ́ wọn lò tí wọn ò ní jẹ́ wọn lọ sọ́sìpítù abẹ́kọ̀ ṣé ìwà kan àwọn mùsùlùmí no tó bá ti wá ń sọ yẹn ibi tẹ́mi àwọn èèyàn máa lọ ni pé mùsùlùmí no mùsùlùmí lọ bí wọn sọ́sìpítù kiri yóò lọ àwọn pàwọn lọ mission so it's not tó bá ti sọ báyẹn àgbọ́dọ̀ máa rò pé mùsùlùmí ni là mùsùlùmí ń lo oògùn mùsùlùmí ò lọ sọ́sìpítù ní nǹkan bá ń ṣe lọ sóògùn lóògùn islam ni ọmọ lò ẹ máa dá wákà pé ìwọ ló ní mọ́mọ́ jáwé ìwọ ló ní mọ́mọ́ àwẹ̀gbò ọlọ́run ni ọmọ jáwé àgbo kéèyàn ó kí àgbo tó dáa àgúnmu àgbo jẹ̀dí ọlọ́run ni ọmọ lò lókùrúgbà tí ìbá ti ṣe pé ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ ńlọ àwọn ìyẹn ò sí nínú lílékun ìmánì so ká máa religious belief nínú àwọn entrances tí ń kó bá ah, health care láwùjọ kankan tá bá ti sọ pan etc muslim wọn fi bẹ la àbùsí tó kàn ó dẹ̀ mélòó tá a ní mission mọ́sáàsì tóbìnrin wa ń bímọ bẹ́ẹ̀ ó ní bá ló bá bímọ kó kọrí kó lọ bímọ bẹ́ẹ̀ olóyún ọjọ́ pípẹ́ ọ̀pọ̀ hospital lọ wọ́n bá fi wọ́n bá sọpírẹ́sàn pé ó lè jẹ́ fibroid ó lè jẹ́ yóò jù lọ́wọ́ àgbẹ̀ jọ hospital wọ́n test rẹ̀ ká máa ti ń ṣe ọ́ kánsà ń bọ̀ ní lọ hospital ó tún tiẹ̀ Islam lẹ̀sìn tó ó wà realistic Islam pé kò sí gbogbo àwọn kan yìí sòwò là nẹ́bí sallallahu alaihi wasallam tójú rẹ̀ mọ́kọ́ lọ sójú bóyá kátàràsì ló mú ló bọ́ sójú ẹ̀ wọ́n bá yọ wọ́n sì bá tójú ẹ̀ sí. òun ló fà á níta nẹ́bí kọ́kọ́ sọ nínú ọ̀rọ̀ yìí ànẹ́bí jẹ́ ká mọ̀ pé ó rí àìsàn àjàkálẹ̀ àwọn ọ̀bẹ ànẹ́bí jẹ́ ká mọ̀ ní o kánà àdábẹ̀ yab'athu Allahu lana yasha mùsùlùmí yìí sọ pé kò rí ó rí tó ń ṣẹlẹ̀ bákan náà anabi sallallahu alayhi wa alayhi wa sallam olùwà ni alámi yẹsẹ ẹnikẹ́ni ló lé mu ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí rahman ìkẹ́ ọlọ́run torí pa ẹ̀sìn pọ̀ ní ṣe mùsùlùmí àbíkọ́ lọ́wọ́ ṣe ní kàfàrà ìhádàánú ẹ̀ṣẹ̀ lọ́lọ́wọ́ òbí ṣe borí bẹ́ẹ̀ gbàgbọ́ ọlẹ́sẹ̀ lásán kàfàrà bóńgé ọ̀ngbẹ́ bẹ́rù ọ̀ngbẹ́ pẹ́ńsù bíléèdì wa gé ọ lọ́wọ́ ọwọ́ rẹ̀ wá sí kàfàrà ní fún gẹ́gẹ́ bí mùsùlùmí nínú orí ọlọ́sẹ̀ fún yàn kéèyàn jẹ́ mùsùlùmí ni tí ò láfiwé wọ́n fẹsẹ̀ kọ́ lásán ẹsẹ̀ rẹ̀ ń kú kó bu gán kàfàrà mùsùlùmí tọ́ba tó kó yà kàn lójú ọ̀fẹsẹ̀ kọ́ kàfàrà yóò jẹ́ fún mùsùlùmí. so bákan náà anabi sallallahu alayhi wa alayhi wa sallam ojú ká mọ̀ wípé lára àwọn preventive mayor onáà nípa ẹni tó bá ní àìsàn àjàkálẹ̀ àrùn kó dúró níbi tó wà kó má tún lọ kóran ẹlòmíì nísìnyí rí i pé wọ́n fẹ́ tírìtì àwọn tó lẹ́bùrọ́là wọ́n ní wọ́n ní isolated ward fún wọn wọ́n ti lọ kọ́ ẹ̀yìn lọ́tọ̀ ká má bàa papọ̀ mọ́ ẹni tí o. anamsala alasalam ti sọ. ìwọ tó o bá ti ní dúró bí ọ wà má tún jáde lọ sí ìlú bomi má lọ kóran àwọn èèyàn mi. so anabi sọ eléyìí láti lè mọ̀ pé anabi sallallahu alaihi wasallam anabi ò sì lọ medical school kankan ó yá ká máa sì mọ̀ pé bó ló ṣe mọ̀ sallallahu alaihi wasallam láàfin hada yadullu ala sidq nubuwwatihi ìjódòdò ìjà nàbí anabi sallallahu alaihi wa alihi wasallam àti pé kì í sọ̀rọ̀ pẹ̀lú òfin ẹnu ntọ́lọ́mpa ni kò sọ ọ náà ni anabi sallallahu alaihi wasallam náà bákan náà ariwo jáde ń bẹ wípé àwọn iṣẹ́ kan bẹ àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ tó bá ṣẹlẹ̀ síyàn téèyàn sì gbà fọlọ́n lórí ẹ̀ ọlọ́run lè fún yàn lẹ́sàn tó ṣe dédé ẹ̀ tó kù ṣàyídì nínú ẹ̀ lélẹ̀ torí pé òun mọ́wọ́ mẹsẹ̀ àìsàn yẹn kan bẹ́lẹ̀ òun náà sì fara gbá mi ọlọ́run wà compensate ìgbà àwọn kan náà fọwọ́ fa fitna ṣùgbọ́n òun bọ́ mi sọ fara gbá ń bẹ̀ ọlọ́run wọlé àti òbílẹ̀ kódà àbúrò bọ̀ wá kó máa fi sọ̀rọ̀ sọ wa. bó tilẹ̀ jẹ́ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ó fún wa ní oríṣiríṣi àwọn ọ̀nà àbáyọ láti lè máa fi láti dènà oríṣiríṣi àwọn àìsàn tí máa ràn àwọn èèyàn máa ń fi wọ́n máa ń kó àìsàn tí ń ràn lọ́pọ̀lọpọ̀ ọgbà láti ọwọ́ torí pé ntọ́wọ́ ti kó ó mú bọ́ ẹnu tó bá ti mú bọ́ ẹnu ó ti wọnú ara rẹ̀ irú Ebola mọ́tàlá ìtọ̀ pẹlẹbẹ ìtọ̀ kankan ọgùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó súnmọ́ jù òun náà ní àtẹlẹwọ́ yìí ẹ wá wo nínú Islam àwa mùsùlùmí nìkan là á ní kò tún sẹ́ńtò ní ẹ márùn-ún mùsùlùmí ò fọwọ́ lójúmọ́ ojú bá lọ́ràn yẹn tọba kí ṣubú ọ̀fọ̀ àbọ̀fọ̀ zuhur asri magrib isha ojú bá bọba tó bẹ sùn istihbaba wọn tún ní kọ sọlọ wàlá kótó istihbaba ìwọ tó bá tó lè mójútó yìí nígbà ọjọ́ ń tán o tún fọwọ́ tọba tó jí ntó tó gbúdọ̀ ọkọ sí kí bá nàbẹ sàlám ṣe sọ istihbaban kéèyàn tó fọwọ́ ẹ̀dá kan níbo ni àzàfẹ́rẹ́ ayé rẹ̀ sí bẹ́ẹ̀ so àwọn tànàbí ti kọ́ wa yẹn ká mójútó ká mójútó bẹ́ẹ̀ yẹn bá wọ tọ́lẹ̀tì bọ́ba jáde tó fọwọ́ rẹ̀ pẹ̀lú ọṣẹ àbí òfin gbolẹ̀ gan ẹ wò gbà tí àbá ti ṣe bá tábà fọmọ èèyàn mọ̀ èwo ni ilẹ̀ tẹ́ ń fọ́ kó báyìí kíní ìwọ sì ń pa bacteria yẹ̀pẹ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n báyìí yóò pa. bákan náà anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi tún wà máa ń bẹ̀ lọ anabi ní allahumma inni a'udhu bika min min at-ta'ni wa at-ta'un. والوباء وعظيم البلاء في المال والآل والولد والنفس nínú àwọn àdó àdáyébá ànábì ní ìrẹ Ọlọ́run wọn sàì sọ mi níbi wọn sì ní tàǹbà o sọ mi níbi kí n fara gbọta wọn lé lè lọ wọn sì ń lè wọ bẹ gíà báyọ lọ bá tàǹbà lẹ́sẹ̀ wọn ti fọ ojú rẹ kátó máa gbà kì í máa ṣe ànábì ní ọlọ́run dàkú sọ bẹ́ẹ̀ wọ́n ń tafa ọ̀nà lójú windo ọ̀hà oníbi etí báyìí ẹ̀yin náà ṣe àdánù lásìkò ànábì aláhùnmá yìí àdùmínà tọ́à àdúrà tó ga wọ́tọ̀ọ̀rù àtẹ̀bólà àti gbogbo àjàkálẹ̀ àrùn ànábì ọlọ́run dàkú sọ bẹ́ẹ̀ wàlúwàbá wàbá òun náà ni àìsàn bú bí àjàkálẹ̀ àrùn náà anabi ni Ọlọ́run sọ níbẹ̀ wà azimil bala àdánwò bìtìbìtì àdánwò tí máa ṣẹlẹ̀ sí ẹ̀ náà pé ah, ah, ah bóòlù wọn lágbáyà ṣe máa dábàá yìí anabi ni Ọlọ́run sọ níbẹ̀ sọmọ pé wọn kò lè ronú àdúrà tó bá sallallahu alayhi wa sallam anabi ọwọ adaka anabi ni fi nafsi lórí ara mi mẹjọ sẹmi walimal lórí dúkìá mi mẹjọ sẹlẹ bẹ waliwalad lórí ọmọ wal ahal àwọn ará ilé mi ìyàwó ọmọ mọ́jọ ṣẹlẹ̀ so ìyẹn ni ká dìmú lọ́kọ̀ọ̀kan dán bọ́ bá ti ń lo medical preventive mayor tó bá ti ń lò kéèyàn tún wá máa ṣe kéèyàn kéèyàn máa ṣe àdúrà kéèyàn bẹ́ẹ̀ lọ kọ́lọ́n ọba tí ọlá rẹ̀ ga kókó ayọ̀ níbi aburú àjàkálẹ̀ àrùn èyí tá a gbọ́ la gbọ́ yìí mí ń bẹ tẹ̀ tẹ̀ gbọ́ téèyàn kan tó sì ń bẹ tó tún wà tẹ́lẹ̀ gan bẹ́ẹ̀ ju èèyàn lọ solóbi jẹ́ pé bíbẹ lọ́hùn òun ló ṣe pàtàkì jùlọ ṣọ̀ká máa bẹ lọ́hùn ní òrèkóòrè ká sì máa kíyèsí ètò ìlera ara wa abẹ́lẹ́ wọn bá fi tóbi rẹ̀ kí ọlọ́run bá kí ó dáàbò rẹ̀ bọ̀ wá kí ó sì máa fi ìṣọ́ rẹ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wa. وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما اللهم لا تجعل للكافرين على المؤمنين سبيلا اللهم لا تجعل للكافرين على المؤمنين سبيلا اللهم لا تجعل للكافرين على المؤمنين سبيلا اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الإسلام والمسلمين في نيجيريا برحمتك يا أرحم الراحمين اللهم انصرنا عليهم ولا تنصرهم علينا اللهم انصرنا عليهم ولا تنصرهم علينا برحمتك يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك